orin dáfídì orí kọkàndínlógójì mo ní èmi ó máa kíyèsí ọ̀nà mi kí èmi kí ó má fi ahọ́n mi ṣẹ̀ èmi ó fi ìjánu kó ara mi lé ẹnu nígbà tí ènìyàn búburú bá ń bẹ níwájú mi mo fi ìdákẹ́ yadi mo tilẹ̀ pa ẹnu mi mọ́ kúrò lé ọ̀rọ̀ rere ìbínújẹ́ mi sì ru sókè àyà mi gbóná nínú mi nígbà tí èmi ń ronú iná ràn nígbà náà ni mo fi ahọ́n mi sọ̀rọ̀ olúwa jẹ́ kí èmi kí ó mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi bí ó ti rí kí èmi kí ó lè mọ ìgbà tí mo ní níhìn-ín kíyèsí ìwọ ti sọ ọjọ́ mi dàbí ìbú àtẹ́lẹwọ́ ọjọ́ orí mi sì dàbí asán níwájú rẹ nítòótọ́ olúkúlùkù ènìyàn nínú ìjókòó rere rẹ̀ asán ni pátápátá nítòótọ́ li àwòrán asán li ènìyàn gbogbo ń rìn nítòótọ́ ni wọ́n ń yọ ara wọn lẹ́nu li asán ó ń kó ọrọ̀ ọjọ́ kò sì mọ ẹni tí yóò kó wọn lọ ǹjẹ́ nísinsìnyí olúwa kí ni mo dúró dè ìrètí mi ń bẹ lé ọ̀dọ̀ rẹ gbà mí nínú ìrékọjá mi gbogbo kí o sì sọ mí di ẹni ẹ̀gàn àwọn ènìyàn búburú mo yadi èmi kò ya ẹnu mi nítorí pé ìwọ li ó ṣe é mú ọwọ́ iná rẹ kúrò lé ara mi èmi ṣègbè nípa ìjà ọwọ́ rẹ nígbà tí ìwọ bá fi ìbáwí kìlọ̀ fún ènìyàn nítorí ẹ̀ṣẹ̀ ìwáṣẹ ẹwà rẹ̀ á parun bíi kòkòrò aṣọ nítòótọ́ asán lé ènìyàn gbogbo olúwa gbọ́ àdúrà mi kí o sì fi etí sí ẹkún mi kí o má ṣe pa ẹnu rẹ mọ́ sí omijé mi nítorí àlejò lé èmi lọ́dọ̀ rẹ àti àtìpó bí gbogbo àwọn baba mi ti rí dá mi sí kí èmi lé agbára kí èmi kí ó tó lọ kúrò níhìn yìí àti kí èmi kí ó tó ṣe aláìsí.